ṣàtàní tùdíbàhání àyà míì pàkúlù mọ́ni àléhà fàání àyà míì wàlá tahinu wàlá tahazanu àyà míì àléhìsà lọ́ọ̀ excuse me àléhìsà lọ́ọ̀hù bìkà aya míì alámúta alámù annalọ́ha alákùlìṣẹ́ yìí ń kọ́dí aya míì wàá yẹ tàkìlú náka ilá húzúwá aya míì àhádá lẹ̀dí bàásà lọ aya míì kọ́lá ìnàmá يوحى إلي أنما إلهكم إله واحد آية مي والخير كله في القرآن آية مي لا يمسه إلا المطهرون آية مي قل إن هدى الله هو الهدى àyà míì wàkọ́ọ̀lù láwùlà nùzìlà àlárọ̀jùlẹ̀ mínálíkọ́rì yàtáì ní àdìm àyà míì wàkọ́ọ̀lù ànàlákì ànàlákì haza àyà míì ìní hàdà làmàkìrún ìní hàdà ìnà hàdà làmàkìrún makaritumuhu filimadina makaritumuhu filimadina aya mi okay Ina hadha limakiru makaritumuhu filimadina aya mi. aya míì yanzuruna ilayka wa hum la yubsirun aya míì ohun tá n ká àṣetí ìgbọ́ yín ó ní súrà kan nínú àwọn súrà tí Mirza Gulam Ahmadu sọ pé ọlọ́run sọ̀kalẹ̀ fún òun lẹ́yìn alukuraani alápọ̀nlé fún ìjọ ọ̀hún ìjọ amadiya ìwọ amadi tó o bá ń gbọ́ mi máa bọ̀ wá ràn mí lọ́wọ́ kó wá bá ń kà á súra yín ni ànábì yín ló ní. ẹjẹ́ àtẹ̀wájú áyà míì kúl. Cool. lọ iutuu hibunlo patabneyohebebomlo ayami asrobkom aari hamakom ayami na na ayami windtumdinaayami wajalinajahanamlelekapirinasiroayami wama àrísálínáàkà ilá rahmatan lílé alamin ayami kúl ìcìmàlù àlá màkánàtìkùm ìní àmìlún ayami fasawfa tàlámùn ayami. láyẹ́kíbálù láyúkúbálù amalu mìtkọ́lá záràtìn mìngọ́ìrì tẹ́kúwá ayàmí ìnàlọ́ha máa lẹ́dínà takọ́ wàlẹ́dínà hùmù sínú ayàmí kúlì. إن افتريته فعلي إجرامي wàlàkọ́dí làbí túfí kúmú ọmúran wàlàkọ́dí làbí túfí kúmú ọmúran mi ń kọ́bìlì àfàlà àtàkìlù àyàmí àlẹ́sà lọ́wọ́ bí káfíìnì abdá àyàmí wàlẹ́nàjì aláhu àyàtàn lè náà sí wàkánà amúra makọ́díyá áyàmí. قول الحق الذي فيه تمترون آية مين سلام عليك آية مين جعلت مباركا آية مين أنت مبارك في الدنيا والآخرة آية مين أمراض الناس وبركاته آية مين تب تبخ تبخطر تبخطر tẹ̀bù kátàrù fa iná wákítákà kọ́dí àtà àyà míì. wà iná báwo ẹ jẹ́ kí n wò ó ọmọ jẹ́ pé a fẹ́ fo ibì kankan bẹ̀ okay àfo wàyínà kọ́dámàlì muhammadayin wàyínà kọ́dámàlì muhammadayin ati alalima alálẹ́mọ̀ náà rátìlẹ̀ ya ayamin inna Muhammada sayyidili anbiya ayamin mutọ́harun. mustapha ayami inna allaha yuslihu kul'a amurik inna allaha yuslihu kul'a amurika ayami wa yutika kulla muradatika rọ́bùlì àfùwájì yàtàwájáwù ìlẹ́yìká كذلك يرى الآيات ليثبت أن القرآن أن القرآن كتاب الله وكلمات خرجت من فوه آيامي يا إنسان inni mutawafika warafi'uka ilayya waja'ilu alladhina taba'uka fawqa alladhina kafaru ila yawmil qiyamah sullatun minal awwalin ayami wa sullatun minal akhirin ayami. ìní sàárọ̀ bàríkì àyà mi. wà àrífáwùkà mi ń kúdìrà tí já ànàvírò ń fi dúníyà hu àlàhà. bakarhu ahalaha waakobil wlkialoha yakiu yakibluhu ayami werus du bitolin coiyi shedidin bada badastolin aya mi, anta minni bi manzilati tawhidi wa tafuridi aya mi, fahana antuana wa turofa bayna nas wa turofa bayna nas aya mi, à ń ka àwọn aya látinú súra al-istiftah ti Mirza Ghulam Ahmadu èyí tó sọ pé òun gbà lẹ́yìn alukur'ani alákànlé fún ìjọ òun ìjọ ahmadiyya ẹ máa bá mi ká lọ. anta minni mo ti ka bẹ̀ yẹn ok anta minni bi manzilati arishi anta minni bi manzilati waladi aya míì anta minni bimanzilatin la ya'lamuha al-khaliqu nahanu awliya'ukum fil hayati dunya wal akhirah aya míì ìdá gọ̀díbútà gọ̀díbútù. ìdá gọ̀díbútà gọ̀díbútù àyà mi wàkúlàmà ahababta ahababtu mani ada aya waliyan fakodi azantuhu fakodi azantuhu lile haribe aya enima arosuli akumu ayami mi wa alumu man yalumu aya wá ohun tí kà mọ́ wá ohun tí kà mọ́ yẹ̀dùm àyà mi yà tí kàlí faraj àyà mi salamun ala ibrahim àyà mi sọ̀fàìnáhù wànàjáìnáhù mìnàlẹ́gbàmì àyà mi tàfàràdínà bìzálíkà fàtàkàlù. من مقام إبراهيم مصلى آية إنا أنزلناه قريبا من القديان الله أكبر <laughs> الله أكبر إنا أنزلناه قريبا من القديان àyà miin, ah àwọn tó bá mọ kí orí wọn mọ yóò mọ spark báyìí ni pé ee èèmọ̀ rèé èyí gbẹnu tán o lọ́dọ̀ ọjọ́ amadíyà wàbẹ̀lẹ̀ hapi anzalinahu wàbẹ̀lẹ̀ hapi nazal sọ̀dákọ̀ lọ́hù wàrọ̀súlùhù miin! wàkánà amúrù lọ́ọ̀hì mọ̀fúnla àyà mi alihamdulilayi alẹ́dí jàálákà alimasiha ibùnà mariam àyà mi làáyúsí àlù amáyé fún àlù wàhùm yus àlùún àyà mi àsárákà lọ́hù àsárákà lọ́hù. alákùlì alákùlì alákùlì ṣẹ́yìn alákùlì ṣẹ́yìn tó ti gẹ́tẹ̀. okay aya miin nazalati sururun mina samaayi walakin sariruka wudi afawukọ kulli saririn ayami yuriduna an yutifiwu nurallah ayami ala ina isiballahi umuligolibun ayami la takaf áyà mi ìnáka áńtàlẹ̀ àhàlà áyà mi látàkọ́f áyà mi ìní láyàkáfù làdáyà alimurisalun ìní láyàkáfù làdáyà alimurisalun áyà mi yoriduna an yutifi nura lọ́ọ̀ì bí afuwa ìyẹn wà lọ́hùn mutimu nurihi walau kariya likafirun aya mi. تنزل عليك أسرارا من السماء أي ننزل عليك أسرارا من السماء ونمزق ونمزق لأعداء kúlà mùmọ́zàkín a jagunlabi ọtíra yìí o ọtíra yìí o a nùnàzìlù àlẹ́yíkà àsìrọ́rọ́ mìnà sàmáì wà nùmọ́zìkúlì àdáà kúlà mùmọ́zàkín aya míì wà nùrọ́ fẹ́rẹ́ àwùnù wà hámánù wà núrí yà fẹ́rẹ́ àwùnù wànúrí yàfírí àwùnù wàhámánù wàjúnú dáhùmá mákánú yá zarun. aya miin falata hazan alama kọlu aya inna iná labili lábílí mẹ́rin sọ́ọ́dẹ̀ ma ursila nabiyun illa okuziya bihi eh. illa okuzi illa akaza illa akaza bihi llahu qauma la yuminun ma ursila nabiyun illa akaza bihi llahu qauman la yuminun aya miin sanunajika aya míì sa sanulika aya míì sa òkìrímúkà ìkìrámán àdàbà ayami míì òríhúkà wàláhùjíhúkà wà ókúrídùmíǹkà kọ́ أريهك ولا هجيهك وأخرج منك قوما آية مي ولك نرى آيات ولك نرى آيات ونهدم wà náhádìmù máa yá màrún àyà míì àǹtà ṣéèkù alimasihu alẹ́dí láàyùdọ́hùn wákìtù àyà míì kàmísílíkà dòrún láàyùdọ́hùn àyà míì lákàdárágà tó fi sàmáì wàfílẹ̀dí nàhùn yóò aya míì yubdi laka rahamanu shay'a aya míì yakiruna alalimasajidi aya míì yakiruna alali azikoni aya míì rabbana igifiri lana dhunubana inna kunna qatiin àyà míì tàlọ́hì tàlọ́hì làkọ́dí àsárakọ̀ lọ́hùn àlẹ́yìnà wàyín kùnà wàyín kùnà làkọ́ọ̀tì àyà míì látẹ̀sìrìbà àlẹ́yìnkùmùlìyàwó àyà míì yẹ́gífìrù lọ́hùn làkùn wàhùwà àrèhámù rọ́ọ̀hìmí àyà míì yàásìmúkà lọ́hùn mínàlẹ̀ àádù mínàlẹ̀ àádà wàyẹ́sù bíkúlì máa ń sàtọ̀ àyàmí zálíkà bí máa sọ wàkánú yàtàdùn àyàmí àlẹ́sà lọ́hùn bíkáfìn àbdà àyàmí yájìbàl àwìbí máa wù wàtọ́ ir sàlámù ni sàlámù qawlan min rabbir rahim àyà mi wamtazul yawma ayyuhal mujrimun àyà mi inni ma'aruhu inni ma'aruhi ma'aka wa ma'a ahalika la takhaf inni la yakhafu ladayya al mursalun aya míì inna wa'ada Allah.